mc oluomoboy come outside to come blast sunday igboho for public no be small thing, o oh. mc oluomo and im boys don finally land for another wahala wey be say isokan omo odua no dey find am funny at all with mc oluomo and im boys my people. The talk wey be say isokan omo odua talk my people. He talk for everywhere wey be say he break the table my people. He scatter everywhere with im talk because the talk wey be say MC Oluomo boys come outside, boy come outside to come talk. Eh? Ishokomo Odua, they let am they understand say make you no try am with their oga wey be Sunday Igboho because if they come after Sunday Igboho, they no go sit down just dey watch them. Then sef go get up to do wetin to stand by Sunday Igboho. My people make I leave una make una hear wetin Ishokan Omo Odua talk about MC Oluomo, how e take react to the way MC Oluomo boy take talk to Sunday Igboho my people. And may I not forget to let me know waiting on a thing for the comment section, my people. I know unit. Ó ti dé ya dáadáa. Kò ní dá fún ẹ. Ah. Olóyè Ìgbòho la mọ̀ pé ọwá ń sọ̀rọ̀ pé ogun wo lolóyè go Ìgbòho gbà ọmọ iye ọdún tán fi jagun Mọdákẹ́kẹ́ béèyàn bá jagun tó sì wà láyé after ten years kódà akíkanjú ni MC àtàwọn rádaràdá tẹ́jọ́ wà rí ṣebí wọ́n jàjogun chairman gáràjì àti apc ń ṣe primary wọ́n lọ rèé fún àpótí ìbò mọ́lẹ̀ ńbẹ́ ṣèbírú ogun tá a máa ń jà ní ráyọ̀tì lásán lásán àní tá bá bí ya yín tá bí bàbá yín ẹ dúró lóye Sunday Igboho Táíwò ló kó ẹ dúró lóye Sunday Igboho ìwà àtàwọn MC rádaràdán ẹ dúró dé July 3rd ẹ mọ̀ pé kakinobi lẹ́dà ẹ̀rù ń bà yín ẹ tí ì rí kú ẹ fẹ́ kú lẹ́bẹ̀ bá wá rí kú gangan kan ẹ tó ń torí ẹ gbèjà tó torí ẹ fẹ́ kú yìí ọba ò ní làákà ìwọ ìwọ tó yẹ pé ẹ̀mí rẹ mc pa ọ́ tán tó o lè súnlé àbódà yìí pé ẹ̀yìn kùlé ló gbàdé France ọwá borí agbami ní ìsìn ọwá ń wí rẹ̀ dán rẹ̀ dán gbòòrò ẹnu ó ti ṣí èrè ó ti ṣí èrè ó ti ṣí bó o bá tiẹ̀ wá fẹ́ boost page tó o fẹ́ káyé mọ̀ ọ́ sólóyè Sunday Igboho wà ní. olóyè Igboho lè boost page ọ̀dẹ̀ àìróorun sùn tájà ẹrun MC kí ló dé tẹ́ MC àti wọ́ dẹ̀dẹ̀rẹ̀ olórí burúkú yìí kí ló dé tẹ́ ẹ̀ lọ kojú àwọn Fúlàní nínú igbó kí ló dé tẹ́ ẹ̀ lọ kojú wọn ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ amukumẹkọ commander in chief ọpọnu sure ẹ̀yin ẹ̀yin ẹ̀yin assassin bọdílíọn lásán lásán. wo gbé iṣẹ́ yẹn padà lọ fún MC àtàwọn tó rán ẹ àtàwọn ọ̀gá ẹ wípé iṣẹ́ tá ń rán ẹ ò mọṣẹ́ yẹn jẹ jẹ́ àwọn tó rán ẹ gangan gangan jẹ́ wọ́n bọ̀ ta náà. àbà èmi gbòòó lẹ fẹ́ pa àbí ẹ jájọ máa wò ó jẹ́ ká bọ̀ ta ẹ tún máa gbọ́ tó lórí burúkú ara rẹ̀ wí ẹ máa gbọ́ lọ síwájú. Si gbogbo ọmọ tí ń dẹ̀rẹ̀ ló máa ń lu òyìnbó yìí kẹ́ ọmọ tí ń lọ ní gbogbo yín lọ ṣe kíní kan yìí tí tó gún bá bẹ́ẹ̀lẹ̀ mélòó lọ fẹ́ jà nu ogun nígbà tí wọ́n bá ti dá ọ̀tá lẹ̀ láàrin ara yín tí ah, wọ́n bá ti fi eléyìí ah eléyìí ọ̀tá mi ni eléyìí ọ̀tá mi ni tó bá ti ń fèèyàn pé ọ̀tá fún ìbò ìgbò ah, olóyè ta ló bá jà rí ta ló bá jà ta ni Ìgbòho bá jà rí ibo ni Ìgbòho ti jàre ogun wo ni ogun mélòó ni Ìgbòho ti lọ rí ogun mélòó ló ti rí ká máa sọ àwọn ogun tó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ ìgbọn àti èmi àwa ìgbọn àjàjù ẹ lọ àjàjù ẹ lọ ojú ojú eléyìí tó rí ogun tẹ ojú eléyìí ti rí tó ti lọ ogun tó ti lọ tó ti lọ tó ti bọ̀ tó ti lọ tó ti fi ní ogun ogun igbó òfojú rí Ọlọ́run ọba ń mo fi Ọlọ́run ọba búra nǹkan táwa ti rí táwa ti rí nínú ayé wa pé ah ok tílẹ̀ ti dẹ̀ ibi tí ilẹ̀ ti gẹ̀gẹ̀ igbó orí ilé orí nà. kẹrìndé bọ̀bọ̀ yìí. àwọn tó lè confirm àwọn tó lè testify sọ̀rọ̀ yìí wà àwọn tá a dárúkọ wà a lè sọ fún mi pé etí òjé. sẹ́ni bọ̀bọ̀ yìí is in mental disorder èyí tí mò ń sọ ni wípé làákàyè rẹ̀ ò pé wèrè lòun jagun rí ìwà tó jẹ́ wípé ìhàlẹ̀ mc lásán olórí mc àárọ̀ ọ̀hàlẹ̀ mọ́wọ́ tó dá pé ló lè súnlé mọ́ ló ń sunkún kí gbogbo ayé débi wípé wọ́n fẹ̀yìn pọ̀ ọ́ kìí ṣe ọmúra bí ẹlẹ́hàá tó fi wọ France nínà ó. nígbà tó lọ́ọ́ ti fẹ́ pa ẹ́ owó tíkẹ́ẹ̀tì ijọ́ náà bó ti gbàgbé pé wọ́n dá fún ọ ni. <laughs> olórí burúkú aláì ọ̀rọ̀ rẹ àbí kẹ́yìn fi nu ojú mo fi nu ojú ò ní làákàyè ẹ má gbọ́rọ̀ ẹ lọ. ló ti yẹ so kó farabalẹ̀ gangan kó má yẹ kó dá wa lálẹ̀ sáàárín àwa ara wa nílẹ̀ Yorùbá kó má yẹ ká sọ fún ẹ pé ká máa fi ìwọ̀n bó ṣe tó ká máa fi wọ̀n tó bá ti ń gba iyẹ máa gba iyẹ lọ máa gba iyẹ lọ tó bá ti pọ́n ti fẹ́ máa gún ẹgún àwọn èèyàn jáde kò dìbọn kẹ̀pẹ́ ẹ má gbèmí gún àwọn èèyàn kí ni wàhálà àṣẹ pẹ̀lú MC kí ni wàhálà yín gangan pẹ̀lú MC gangan pàápàá gangan kí ni wàhálà yín gangan ah MC o wọ́n ní kó lọ pa Ìgbòho níbo lẹ ti gbọ́ ẹ wọn sáré ṣé hòtẹ́ẹ̀ ti sáré àkọ́ǹsì ṣó ń bí inú ni torí àfáà yẹn àfáà tó ti mọ̀ gógóró yó yẹn àfáà tó ti mọ̀ gógóró tó wé láwà ní yẹn bóyá owé bóyá owé ẹni símọ́ láwà ní sí ni kò yé mi ẹnà bóyá owé ẹni símọ́ láwà ní ni kò yé mi ó sọ ẹ ṣọmọ bóyá sáré àṣọmọ bóyá ó gba lóònù tó fi parí hòtẹ́ẹ̀ ni ṣé mo bó ṣe rówó ni ṣé mo bó ṣe ṣe ni ṣé mo bóyá ó yáwó báǹkì gan tó fi kún ni Ani ní ògbọ́ àwọn MC wọ́n sọ wọ́n ní wọ́n ní kó lọ pa Ìgbòho níbo Ìgbòho náà dẹ̀ jáde kó máa ẹ̀yàn wá jáde wá bẹ̀ fẹ́ máa rọ́bíṣẹ́ ẹ̀ dẹ̀ jáde kẹrẹ sọ́gbà irọ́ o. ọ̀rọ̀ bàbá yìí ọ̀rọ̀ tèmi ò ju pé òròmọdìẹ rẹ kò máa wòdì wàláì ẹ bàbá rẹ tọrọ àwọn ẹlẹ́mọ̀ sáà ẹ mọ̀ pé àṣà ìṣẹ̀yẹkẹyẹ asaba mpo ah ọ̀rọ̀ tó ń sọ yìí tẹ́ mc bá padà gbọ́ mc ò gbé ọsẹ́ pè ní torí mc mc bò ó àbólérí ibú àníọ́ni mc kò yá dá ọ lóhùn àmọ́ kó má gba àgbà ráǹkì tí ò sí ló jẹ́ mi dá ọ lóhùn ó yẹ máa rest lọ́wọ́ ni àmọ́ irú rí o gbọ́dọ̀ sọ̀rọ̀ ká má wàá tiẹ̀ fọ̀rọ̀ rẹ ká fọ̀rọ̀ rẹ jẹ̀wọ̀ mo fọ̀rọ̀ ẹ jẹ̀wọ̀ ni kó lè mọ̀ pé ò ní làákà yìí. ìwọ sọ̀rọ̀ pé ẹ bàbá òfò ká kò ní í dáa fún wọn níbo la bàbá rẹ tó ń sọ̀rọ̀ nípa wọn níbo ni wọ́n wà látijọ́ tí fúlàní títí ń dalẹ̀ yorùbá láàmú. bàbá rẹ tí wọ́n ń gbèjà ìgbà tí ọjà ń jóná nílẹ̀ haúsá ẹ bàbá rẹ wọ́n gbé fifteen million wọ́n lọ rèé bù ẹ́ ń bẹ̀ ọjà tó ti jóná lẹ̀ káàró ojiri ìpànìyàn tó ti wáyé káàkiri nílẹ̀ káàró ojiri èwo lẹ bàbá rẹ èwo náà ti fi one naira náà ti fi sọ̀pọ́ọ̀tì ń bẹ̀. ológun lọ béèrè dáadáa bí ọba yí ọ ntí ọba yé èèyàn èèyàn béèrè ní kò sẹ́ni tó dàgbà kọjá àmọ̀ téèyàn ọmọ èèyàn béèrè ni ọ. ogun ogun gidi béèrè lọ́wọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ irú èèyàn tí olóyè Sunday Ìgbòho jẹ́ MC sọ̀rọ̀ Ọ̀ṣọ́dì ni àwa ń sọ ni ó ti ṣí ire. ìgbà fẹ́ pa ọ́ ọ̀sáró mórílé France ọ̀rádé France ìwọ náà torí pa ti rí owó ra àga àwọn àga tó kún bọ̀ fún ọ ìwọ náà wàá jẹ́ kàn ọwọ́ awé pàlàpàlà gbòòrò ẹ̀mí Ṣàngó ni ọ pa ó ní dé láyọ̀ orí ẹ̀ burú. ẹ̀jẹ̀ á tún gbọ́n tí wèrè wí sí bọ́yọ̀ tiẹ̀ tún rọ́rọ̀ wí. ọ̀nà àmú wọ́n dẹ̀ ń tẹ̀lé yín wọ́n dẹ̀ ń fọ́lọ́ yín wọ́n dẹ̀ ń fọ́lọ́ yín àbí Ìgbòho ó tí mọ̀ pé òun constitute nuisance ṣá láwọn bí láwọn kankan sọ́nà bí tó yẹ kó máa àwọn tó dẹ̀ nílà aká yìí wà bọ́ ọ̀nà tí ọ̀nà tẹ́ ń gbà ṣe nǹkan yìí bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa lọ bọ́ àwọn òwà sọ pé òun ṣe rọ́ǹgì o òun ṣe ráìtì o àdẹ́ ẹlẹ́bi àdẹ́ ẹlẹ́bi ìwọ ló mọ̀ nǹkan tó ń ṣe àwọn tó bá nílà aká yìí àwọn náà mọ̀ nǹkan tó ń ṣe pé báyìí ló ṣe kí nǹkan ṣe lọ bọ̀ kẹ máa jẹ́ kẹ máa sọ kẹ máa fẹ́ torí pé ìwọ fẹ́ máa gòkè kẹ máa fẹ́ máa rọ́bìṣì kẹ máa bá máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ yẹn la ò nígbà fún yín yẹn la máa fi sọ fún wọn náà pé ah wà àmọ́ wéètì ẹ̀ àmọ́ àmọ́ kálíbà àmọ́ bí tó mọ àmọ́ bó ṣe mọ̀ ok náà ní sinba lọ́nà sọ pé fúlàní fúlàní fúlàní ń pa àwọn èèyàn ó digbó mélòó tẹ̀ ti lọ tẹ̀ ti dúró sínú pé fúlàní wò lẹ ti bá jà fúlàní mi ò lẹ ti lọ pa ìyẹn ti lọ pa sí tó bá yàtọ̀ sí àwọn tẹ lọ lé wọn tẹ lọ ń sun kí fúlàní mi ò lẹ ti jáde ok wọ́n ń pààyàn káàkiri àdúgbò sọ́nà àwọn fúlàní wọ ibi mi ò ti jáde sí àwa dúró mẹ́ pé yes àdúró pa síbi àwọn olè ti bá exchange ìjà ẹni báyìí kọ́ ka ṣe sùúrù ọlọ́run á fún wa ọlọ́run á dúró tì wá ọlọ́run á gbòmìnira. ẹ rí i pé làákàyè jìnnà sí brain sí òsì láyé nígbà olóyè Sunday Igboho tó mórílé Kìṣí ibi tó lóyè Sunday Igboho dénú Kìṣí àwọn army àwọn ọlọ́pàá civil defence àwọn gan làwọn ò lè débẹ̀ kátẹ̀ wá ní eléré ibú ara rẹ̀ ò sí láyé bẹ́ẹ̀ ó ti kú ìgbà tó lóyè Sunday Igboho tó lọ rèé lé àwọn Fúlàní ní Ìgàngán sọ lórí ibú yìí ti kú ni àbí ò sí láyé ọ̀dà bẹ́yìn ọ̀bá tó wá sojú rẹ tọ́jà wípé o ti sorí ibú nígbà náà tó ti lẹ́sìn gọ́ọ̀mù mọ́ ọ lójú tó sì ti gbàgé mọ́ ọ létí ìgbà tó lọ sí ìlú á ní ìpínlẹ̀ Ògùn òríyàn náà. bàbá tó wá láyé ń sí ọ láspẹ̀t ibẹ̀ yẹn tó ò tó rí ti ìpínlẹ̀ Èkìtì òríyàn náà. ọ̀dà o olóyè Sunday Igboho wọnú gbòjẹ̀bù láwọn ọjọ́ bíi mélòó kan sẹ́yìn etí rẹ̀ di ọ̀gbọ́yùn náà ọtí sí èrè ó ti sí èrè náà ẹjẹ tó gbọ́ tó wí bọ́yọ̀rọ̀ gidi tún tí mo lè fún ọ lẹ́sìn lẹ́mẹ̀. ọlọ́run mo fi ọlọ́run búra kọ́pọ̀ sọ pé MC ó dáa mọ àwọn tó ń jáde yẹn èmi ni mo ń rán wọn lóòótọ́ Oya yá mo fẹ́ bá ẹ̀jà ọlọ́run bá ń gbọ́ ọmọ akínsọ̀yà olúùlù ẹkùtà gidigbe ẹni jà à ń lébọ̀ lẹ́yìn lára wájú tí ò bá bá ẹ̀jà pèmí lọ́ máa lè tí ò bá bá tí ò bá kò ṣe pé tí ò bá bá ẹ̀jà kí wà á ṣe wọn ó tiẹ̀ ju àwọn lọ hmm, hmm, hmm, ọmọ akin gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ Ìgbòho ó yá mo sọ fún gbogbo ayé ó yàtọ̀ síra wọn Ìgbòho sẹ́ńsì gáàpù yẹn wà ń bẹ̀ ẹ gbàgbé wèrè gbàgbé ẹ̀ mi ni mo sọ fún yẹn pé gbàgbé wo ẹ̀yà ni mo ń fọwọ́ mo. Ah. ẹ bá pàtẹ́wọ́ fún bọ̀bọ̀ yìí is a very good comedian kò sójú mi rárá a ti pàdé ní patí tó jẹ́ pé pẹ̀lú ẹsẹ̀ kan àbọ̀ mc ó sá lọ kó lójú agbo ni nítorí pé lóye Sunday Igboho ń bọ̀ ìwọ mc tó o tí ì lè dákúnlé pólì mú ilé òmùgbò bàbá yìí ti ṣe èrè o wọn fẹ́ kẹ́ mc dárí jẹun ni ìwà ń wá ọ̀nà tí è sọ̀rọ̀ ọ̀dàbẹ̀ ọ̀bẹ kíkú mc ọ̀yá tàbí kú tó yẹ kí mc kú ń yò ní tí ò kú ọ̀fi ó yá ó ti sí èrè aláìníla kan. ẹja padà sọ pé màálì ni mí tó bá bá ẹja padà tó bá wọlé fún ẹ tí wọn bá wọlé fún ẹ tí wọn náà mọkàn máa wọlé fún ẹ tí wọn náà mọkàn máa wọlé fún ẹ máa mọ wọn ọgbọ́n ẹ àwọn ọgbọ́n àwọn ọgbọ́n ìgbọn ìgbọn mọ wọn ọgbọ́n ẹ jẹun lọ kò sẹ tó kò sẹ tó bẹ̀tọ́ ọ̀rọ̀ bá ti dojú ọlọ́mọ tó bá ti ń di ọ̀rọ̀ ọmọkùnrin sọmọkùnrin ogun sógun ah, tó bá ti ń di pé ó di wàhálà sí wàhálà wọn náà mọ̀ wọn ti ẹ̀ tí ì lọ wọ̀nyí náà wọn bá gbé ẹ̀kọ́ lu gàní ọ̀sẹ̀ wọn má fi wéra wọn má fi wéra ọmọ kan táwọn gàdé ti tẹ́rí sí ni ó mọ iye ikú tó yapa lẹ́yìn ni ó mọ iye àwọn èèyàn tó wà ni kò ṣe pé bí wọ́n ṣe ó mọ àwọn èèyàn tó wà ó mọ tí wọn náà mọ̀ àwọn tó ti rí nǹkan rí tó ti rí nǹkan rí àìmọye aláàbọ̀ ara lénìí ṣé ẹ ti rí wípé ó padà sọ ibi tí ń lọ MC àti Gani intra láti sọ pé wọ́n jọ wà pọ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ òṣèlú ni sáà méjèèjì lọ́rán ọ ẹ̀jọ ní sí oríire pọ̀ mo sì dá mi lójú wípé Ìbà Gani Adams ò lè ràn ọ ní tó yìí torí wípé kò sí ìjà láàrin olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams mọ́kulẹ̀ fọ̀rọ̀ ibà Gani adam kó o fi ṣàkàwé àbí kó fi sọ̀rọ̀ jagunjagun lolóyè Sunday Igboho tí ọ̀sẹ̀ dá ọlọ́run kankan tó lè dá òtù yẹn bàbá wa fẹ́ dá òtù ẹ̀ lọ́ọ̀rẹ́ kẹ́mi sí kẹjọ wa máa bọ̀ lọ́kùn ẹ̀ kẹjọ máa. ó ń yé Ìgbòho fún ara ẹ̀ ó dẹ̀ ń yé àwọn kọ̀ọ̀kan náà kí tó bá fẹ́ jà kúkú jáde pé ó fẹ́ bá wọ̀ bọ́ ìjà máa wulẹ̀ máa ti àwọn èèyàn jáde wá ah, mc mc yẹn kí ló kí ló fẹ́ gọgọ lórí ọ̀rọ̀ mc kí ló fẹ́ náà kí ló fẹ́ gọgọ tó bá fẹ́ jà sọ fún wa náà wọ́n máa bá ẹ̀jà náà yóò ń ṣe yóò ń ṣe ìsinsìn wọ́n máa bá ẹ̀jà ìsinsìn wọ́n máa bá ẹ̀jà wọ́n máa bá ẹ̀jà. olórí burúkú ará France ó ní bẹ́ẹ̀ bólóyìnbó bá tiẹ̀ wá lòun fẹ́ jà ó ti sún àpé mc arọ ọmọ pa mc àbólórí ibú ń bọ̀bọ̀ yìí mc arọ ẹ kọ́ lọ fèsì àwọn kúnlé poli kmc kó fèsì àwọn kúnlé poli èmi ń jò ní ṣèbí díẹ̀ lókù kan pàdánù lóṣogbo mc sẹ́sì <laughs> lẹ̀ o sì fẹ́ kíkú mc ọ̀yá bẹ́ẹ̀ mi ò tí ì fẹ́ kẹ́mu sí ó kú ìdí ìfẹ́ kó kú ikú tí ọba kú ń jò ní àdúpẹ́ ó yẹ lórí ẹ̀ ìwọ́ wá fẹ́fẹ́ kan pátá yányán òní làkà yìí. jẹjẹ ṣì mọ àwọn ọlọ́run gbé gba táṣẹ wọn á gbà jẹjẹ jẹjẹ ṣèrántí nu òkè olówó pósíṣì wà ń gbà mi wà mọ̀ pé olówó pósíṣì ó ṣe ń fọ́nṣọ̀n dáadáa bí ìgbà yẹn ń sìn nígbà yẹn mo ṣe sọ̀rọ̀ yìí àwọn tó máa yé máa yé àwọn èèyàn dẹ̀ wà nù Ìbàdàn mo láwọn èèyàn Ìbàdàn àwọn láwọn èèyàn Ìbàdàn tó ya gan. wèrè lòun láwọn èèyàn bàdàn tó ya gan ń sọ̀rọ̀ olówó pósí yọ̀dà fún ọ ẹ ti mọ̀ pé amukun mẹ́kọ̀ọ́ lélẹ̀ ọ̀ ń sọ̀rọ̀ olówó pósí ìwọ ò bá ṣe dá olówó pọ́ńsí jókòó kalẹ̀ lóṣogbo táwa yọkọ̀ kalẹ̀ sórí àjà. olówó pósí wọ́ríọ̀ ti ẹnu ó ti sí èrè. ọ̀ní làkàì a ṣẹ̀ṣẹ̀ ń gẹ̀ẹ́tì ìṣòro ayé rẹ ni ibi ìṣòro ayé ẹ wà ọ̀ ń wá oúnjẹ ọ̀sáfẹ́wò pè ọ́ ọ sọ pé olóyè Sunday Igboho dákun mo fẹ́ ṣe dátà o ẹ bá fún ọ náà níbi two million kó o fi ṣe dátà kò sí ní tó burú ń bẹ̀ bàbá ń wá tamọ́ má tamọ́ olówó pósí olówó ayé ni àbò olówó ọ̀run aláìní làákàyè sọ ti sá lọ ni mhm. ohun wèrè mà ti sí sí ọmọ sí. kí ni ẹrẹ kó máa lọ. ní problem ẹ má já wa lálẹ́ ọ̀rọ̀ Yorùbá làwọn lòún ṣe eh, eh. ó máa jẹun ẹ lọ sí ìpù. bẹ̀tẹ̀ ó ti tó kóhun náà jáde kóhun pé àánú ẹ má dá wa lálẹ́ tó náà bá dẹ̀ pé yẹ ẹ́ kò sí ìwọ́ta wo mọ̀ nǹkan tó fa gbòòrò Yorùbá nation. àwọn máa gé ní ara wa ẹ gé ní àwọn èèyàn ẹ fẹ́ máa dá ẹ fẹ́ máa dá púpọ̀. ni ni a máa ń àwọn fíìmù yín pé bọ̀bọ̀ máa jẹun ẹ lọ ó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ but ẹ má máa lọ fẹnu dá wàhálà lẹ̀ idiot kan náà jáde lamẹ́ríkà ń jọ kò kò sí kan tí ò sọ tán ẹ̀ tí ò lọ ọmọ ṣe kiri ọjọ́ ní ẹgí ló ń ṣe yín náà clinton ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ má bà àwọn èèyàn lórúkọ yorùbá báwo lọ ṣe jẹ́ sàlẹ̀ yorùbá lórí nǹkan táyìn sọ tí ò yé yín lórí nǹkan tí táwọn náà sọ tí àwọn àgbà ah, àwọn àgbà wa mọ̀ ọkọrin kan pé bò wọ́n ṣe kọ wọ́n ní ẹran ló ń tẹ̀lé ẹran ẹran ẹran ló ń tẹ̀lé ẹran ẹran òpónú tẹ̀lé òmùgọ̀ ẹran ló ń tẹ̀lé ẹran ẹran ẹran ni ó àwọn dèdèrè àwọn òpònú bíi tiẹ̀ náà ló ń pè lórí fóònù bí agbọ́n tán wí. kò sí kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀dẹ̀ fẹ́ máa bára wa jà wọ́n ṣáájú hello hello hello yà hello ṣe fẹ́ sọ̀rọ̀ ni ok ó yá jẹ́ fi sí spíkà ó yá bisimilá mo wà ń bẹ́ ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́lé ń gbọ́ mi. wọ́n gbọ́ o. wọ́n lẹ́yìn ní nǹkan tó àfẹ́ sọ ń pa mc ó yẹ sọ̀rọ̀ bàbá àmọ́yẹ lọ́jọ́ àwọn aláwọ̀ èèyàn tí wọ́n ti wọ́n ń pọ̀ sí apá àná wọn ò tí ì jẹ́ tìbí tó wà. lọ gbogbo bí wọ́n bá ń kọ́ra ọkọ sí àtọ́gbọ́n àwọn òun àwọn alábàgbà alábàgbà láti wà wọ́n sì wà kàn tí wọ́n bá wà kàn fọ́nà wọ́n lọ jáde fọ́nà bá dé ibi jáde gbogbo lè kó bá wọn. bẹ́ẹ̀ bá sáà mú mọ́ pa tó ń ní sáà fún tẹ́lẹ̀ kò mọ̀ pé olóyè sábẹ́ tó ọmọ pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọmọ pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọmọ tí wọ́n bá fi jẹ́ ọmọ àwọn tó rẹ̀ láti para wọn torí bàbá kò mọ̀ pé wọ́n pọ̀ pọ̀ rẹ̀gẹ̀dẹ̀. àwọn ọ̀nà mc wo mc mc rẹ̀ tó ní ó lè jà bọ̀ àmọ́ wọn tiẹ̀ tí wọ́n bá ti rí gbogbo ẹ̀rẹ́rì wọ́n bá ti rí èyí ló kúrò ẹ̀sìn. ọ̀dà wálé wèrè ara rẹ̀ wọ́n ti ẹ̀tọ́ ti ń sọ ọ́ kí ọ̀daràn olórí àwọn ọ̀daràn láti àtúngbọ́n tó lórí ibú ara rẹ̀ tó ń wí. ọ̀gá ń ṣe títí ẹ̀ ó ń ṣe tiẹ̀ mi tó ti yẹ yín àwọn méjèèjì kò sí ìkan tó kàn kò sí ìkan tó kàn lágbàdo ilé ayé ìgbòho ìgbòho ń jẹun ni tó ti yẹ yín nígbà tó lọ sí kogi lọ́jọ́ kìíní àná pẹ̀lú gómìnà ọ̀yọ́ state kò mọ̀ nígbà yẹn pé yà ń jẹ yorùbá tó ti yẹ yín gbogbo nǹkan gbàtíjà ajé láàrin ra wọn ah. ni wàhálà bẹ̀rẹ̀ sí wàhálà bẹ̀rẹ̀ bàbá gbogbo ẹ̀ ló yà wá tó fi yé wọn mọ̀ pé politician ni. ó yé àwọn ọmọ ìbàdàn náà ó yé ó yé àwọn ọmọ ìbàdàn àwọn tó jẹ́ níjì ìbàdàn gangan ó yé wọn bí tí wàhálà ti bẹ̀rẹ̀. ní wàá pa àtẹ àwọn òtẹ ní láti wá dáṣẹ́ níbọ̀dì àní láti wá dáṣẹ́ níbọ̀dì kó jẹun ẹ̀ lọ́bẹ̀ kó má ta kó má wàá sí fìdí wa. ìwọ tó yà àwọn èèyàn nìyẹn tó ti yé yín ṣé àwọn èèyàn sọ wípé wọn ní ẹgbẹ́ ẹ̀hún kókó sáré àgbọ̀kọ̀yọ ó kọ́ ó kó òtẹ́ẹ̀lì kan ó kó gbọ́kọ̀ ìgbowó ṣé báńkì ìgbowó ti ń ṣiṣẹ́ ni ilé tó kọ́ tó ń kọ́ tó lóun kọ́ lè kiri kan gbogbo tó wà ní kọ́ bàjẹ́ bó ló ti rówó tó fi kọ́ òun ò mọ̀ pé àjẹ Yorùbá ń gbà yẹn ibo lòun wà ń gbó ibo ló ti rí owó yẹn ṣé báńkì ló ti ṣiṣẹ́ ní àbí dókítà nìgbòho ni àbí àbí mẹ́díkà dókítà ni àbí àbí lọ́ọ̀yà nìgbòho ló ti rówó ṣé fámìlì ìgbòho ṣé bàbá ẹ̀ lówó lọ́wọ́ ni tó ti yẹ yín ibo lòun ti rówó ṣe bówó Nàìjíríà. ẹ gbọ́dọ̀ àwọn eléyìí ti burú ilé tí Tinubu tọkọ sí bọ́dílíọ̀nù owó kí lè àwọn òpònú ẹgbẹ́ ti ṣí èrè nígbà tá ẹ wí wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ sọ kó rántí ẹni ọmọ ọ̀rọ̀ gbọ́ fúnra yín náà lẹ́ ń sìnkú ara yín ẹ̀yin gán ti gbà kó lè sí ẹ̀yin gán gbà táì ọmọ ìdá kéèyàn rán ọmọ ń sẹ́ tọ́lá ìgbò ní àwọn ẹ̀dá rú ẹ̀yin dáradára ìlú wàláì mo tó mi búra ìgbélé ti sọ̀rọ̀ ká ga ṣùà yàtúngbà tó yóò yóò mi ò ní pẹ́ ó bá máa jẹun ẹ ó máa kó máa bẹ kó fara balẹ̀ kó máa jẹun ẹ kó ní jẹun ẹ bẹ kó jáde kó pé òun àti mc ò ní ẹni ti pa ẹ ọ̀gá ò ní kankan pa ẹ kò sí tó kàn pẹ̀lú kò sí tó kàn ọ̀gá pẹ̀lú ti tiẹ̀ tó ti yé yín ọ̀gá ṣe tiẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ̀ pẹ̀lú àwọn fámílì ẹ̀ pẹ̀lú àwọn. ẹ̀dùn ta lọ̀gá tó ń dá kọ̀gá sẹ́mísì lọ̀gá kọ̀sẹ́ tó lẹ́mísì ọ̀gá lòun náà wèrè gan ọ̀gá wèrè ẹ̀gbẹ́ wèrè a sa pépà lórí pépà tí wèrè ń sà ọ̀gá lọ́jà fà pépà ẹ̀ ẹ ti ṣí èrè MC arọ èmi ẹ̀ ma àdíjọ́ pàdé gbòó pati ẹsẹ̀ méjèèjì sì lọ́mọ́ra wọn bá mi tẹ́ǹtì náà rè alábí bàbá ìbá kú pósí tí wọ́n ẹ̀sìn wọ́n ó mòdì especially ni ń yẹ MC torí wọ́n kọ́ wò pé bóun wọ́n ṣe fẹ́ páàkì ẹsẹ̀ yìí ná ẹsẹ̀ mo ṣe rí nù. ọ̀pàlà òsì ńlẹ́sẹ̀ mc bọ́bá wá dá wa lójú taiwo máa bọ̀ Nàìjíríà òfin fi France wèrè tọ́ wàálẹ̀ kọ́ wájọ́ àwọn olórí burúkú bàbá rẹ̀ kẹjọ wa máa ṣe Ìgbòho pọ̀ lẹ́kọ̀ọ́ July third ẹ dènà kẹgbọ́jọ́ kú sẹ́ńtò ẹ̀ má gbọ́jọ́ kú náà ṣàgàṣù ẹnu ìṣòro tó wà wájú ẹ gbogbo ti gbowó ti gbowó ti yẹ lọ bí kò fẹ́ fi máa jẹun lẹ máa jẹun ẹ lọ wàhálà ti tiẹ oṣù kàn wá tó ti yẹ àwọn oṣù kàn wá. ẹ mọ̀ ẹ mọ̀ brọdà brọdà brọdà mi brọdà mi mo bí ẹ ti ń pè bẹ́ẹ̀ ẹ ẹ ẹ ṣe ń gbọ́ mi báyìí ṣe ní kíní kan wà nǹkan tí yorùbá fẹ́ dá sí yẹn ò ní dá sí now wọ́n máa ń sọ̀rọ̀ kan ṣe mọ̀ kéwìn pàtó. tó yẹ kó yọ kàn fẹ̀mí ẹ̀yin ọmọ union yọ fẹ̀mí yín ṣòfò dànù ìgbà tí kúnlé pólì fẹ́ pa mc ọmọ bẹ́ẹ̀ mc ṣe ń sáàkì àyà ẹ̀ sì lè dá kúnlé eléyìí òpò ní wá sọ pé òun mọ jagunjagun kan bàdàn eléyìí kàtàkàtà ọlọ́lọ́mọ bóyá ó kò náà fi yọ eyín ìwèrè ń sọ̀rọ̀ ogun àbí fi fọ́tò àwọn jagunjagun rẹ̀ hàn ẹ̀ wá bá mú kí n fi hàn yé ẹ wò ó jagunjagun tí wèrè ń sàpọ́nlé wọn rèé o ẹ wò wọ́n lẹ́ẹ̀lẹ́ ẹ bá ń gbé kinní ìsójú kámẹ́rà o ẹ nà ojú kámẹ́rà tí n bá ti ló dá ẹ fẹ́ ti rí jagunjagun rẹ̀ ti ń sọnù o àwọn tí ń pè ní wọ́ríọ̀ ti ẹ̀nu o ẹ sẹ́ẹ̀tì náà àwọn wọ́ríọ̀ rẹ̀ àwọn náà dájọ́ kò lẹ́ẹ̀lẹ́ yẹn o pẹ̀lú bá pọ́ńpìn jagunjagun rẹ̀ sí adákọ wọn olówó pósí olówó pósí rẹ̀ ti ń pariwo ẹ bá gbé pọ́ńpìn ẹ̀já yóò rójú mi. òpònú òsì MC báwo. ṣé gan-an ẹ ṣe gan. àṣẹ ah, ẹ àwẹ àwẹ àwẹ tẹ ní láti wá jáṣẹ ní láti wá jáṣẹ. ọjọ́ ìdáná tó dá ọjọ́ ìdáná tó dá forty two thousand forty two thousand pound pounds àwọn bó ṣe dá wà láyọ̀ àwọn ọ̀sẹ̀gbà ìbá náà nìyẹn tí wàhálà gbogbo eh. gbogbo gbogbo olùfọ́ tó di forty two thousand pounds ẹ̀ ọ̀dẹ̀fẹ̀ gba Yorùbá.